It is a remember say do you incantation àṣegbé. Daddy, Rara, do you remember what I taught you about àṣegbé incantation? tí wọ́n bá béèrè lọ́wọ́ yìí wípé talento ajá yìí lórí ẹ jẹ́ kó máa yẹ wọ́n wípé tọ́ngọ̀rọ̀. Ah, bàbá wo. that same day wọ́n kidnap ọmọ mi tó ń lọ sí school driver tó ń gbé ọmọ mi lọ sí school wọ́n pa. iṣẹ́ agbófinró ni iṣẹ́ tí mò ń ṣe ìlú dẹ̀ ló ń sanwó mi. la ṣe sọ wípé gbogbo arìnrìnàjò láyé kó máa dágbére dàbí ẹni tí ò ní padà sílé mọ́. iṣẹ́ wo lẹ́lẹ́ ìṣe lẹ́ẹ̀kan. èmi ò ta ọlọ́ra kòkó bíbẹ mọ̀ ń tà. kò kéń tó wà lọ́wọ́ mi náà gbé. tó bá fi di ní ọ̀la àwọn ndl ló máa gbé yín kúrò rí. ẹni tó lówó ló mówó ẹni tó sì mówó ná ní sòṣèlú. ẹni tí ò bá dẹ̀ dúró dáadáa tó bá gbórí wọlé àkúrò. mẹ́rin mẹ́rin làlúlù yìí wọ́ ẹ̀jẹ̀ ní tọ́ba òrìṣà ẹ̀jẹ̀ tẹ̀mí àṣà ìkorò lẹ́nu ọjọ́ àṣà ìkorò lẹ́nu àṣà. What?